All ẹni Any content like paper. kí ló mọ̀. wọ́n ṣe ọ̀la èmi ò máa dúpọ̀ yìí o lẹ́yìn kí n wá láti airport kí n lọ́ọ́ bí mo lọ. mọ́mì October second mo máa tún wà níbẹ̀ fàbíà mo sọ. Olúwa sọ nínú afẹ́fẹ́ ọlọ́mọ mi padà lọ sí Minnesota. ẹ̀yin abiyamọ ní Minnesota tẹ́ ẹ bá miss on the second oh my God. ó lè lé mi. ọmọ yẹn ni ẹ̀ mélòó la jọ change date yẹn. olúwa mi ò gbọdọ jẹ́ kí October kó dálẹ̀ mo kọ fún ọlọ́ọ̀dẹ̀ nine mo rí bọ́ọ̀dì nine anniversary wà ní Houston mo ní mi ò lè wá on the sixteen máa tún wà níbì kan mo ní òkè olúwa lọ́mọ mi October ò gbọ́dọ̀ jálẹ̀ ò gbọ́dọ̀ wọ mi ní sódà. kábíyèsí o mọ́mì confirmation aṣọ máa ń tù màmá ìṣe bá mi sọ̀rọ̀ látijọ́ yẹn. a ní abẹ̀rẹ̀ sọ́ọ̀rù yìí olúwa ní sọ fún gbogbo ẹ̀yin mélòó laṣọ yín wà lọ́wọ́ yín bí tẹ́ ẹ wà. ẹlòmíì fi ṣeré mántù ló fẹ́ nìkan lọ́mọ yìí. kábíyèsí o ó lọ́dún mẹ́rin ọ́ olúwa sọ fún bàbá ọlọ́mọ mi you are pointing to another rẹ̀. ọ́ bá. ṣé confirmation máa ń tù yẹn lé o á bẹ̀rẹ̀ ṣòru yìí kò sínú àjẹ́ńdà mi olúwa ní jẹ́ kí gbogbo abiyamọ ra aṣọ tuntun po táwọn ọmọ tèmi mẹ́rẹ̀ẹ́ta ni mò ń kó kiri ó ní ká dẹ̀ gbàdúrà fún for the twenty one night olódì má tù lọ́wọ́ wa ìgbà tó sọ lẹ́yìn ṣẹlẹ̀ màmá yìí ìgbà tí mo fún yín láṣọ yẹn ṣe gbàgbọ́ kí ni mo sọ fún yín. kí ni mo sọ. and he did it whatever he would do that is what he will do. mọ́mí ọmọ yẹn ni ajé ọlọ́run lọ́gbà oní Minnesota tá a bá ṣe tán ẹ jẹ́ God bless you mommy. Orúkọ Jésù màmá màmá tó lẹ́rìí yẹn gbé ọwọ́ yẹn lé inú yín. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run á sọ wípé ẹ ṣe lórí ìránṣẹ́ yìí. Gbogbo ògo ọlá ẹ̀yin lẹ́ni tẹ́ ẹ̀ bá ṣe kò sóhun bẹ́ẹ̀ pẹ̀lú lè ṣe. Ẹ sọ bẹ́ẹ̀ ẹ lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run á sọ wípé ẹ ṣe o olúwa gba ọpẹ́ wọn ẹ̀rí yẹn ó di àṣẹ ṣé first child yìí lélẹ̀ second hmm. mo ní ẹ̀rí yẹn di àjẹmọ́ God said it is settled it is perfected nothing can happen to it. Jésù Olúwa wa ẹ jẹ́ ká ríra o máa wà ní Minnesota ní October second for another edition of abẹ́mu títọ́ ó ti dà fún yín. hallelujah mama mama ẹ ó dàn ẹ ó ẹ ó dàn mama mọ́mì mo fi Jésù bẹ̀ yín má gan ohùn Ọlọ́run lórí òkè yìí. Mama Yani, I came with expectation. Mo ṣe ń figure first abiyamọ òtítọ́ yẹn. Màmá yẹn jókòó sí ẹ̀yìn. mama tó jẹ́rìí yẹn, wọ́n jókòó sí ẹ̀yìn. Bí a ṣe wọ́n jó mo ṣe ni mama yẹn jókòó sí. Bí ṣe kàn mi ò ṣe rí láyé mi ò mi ò mi ò ṣe rí aṣọ òtútù tí mo mú lọ yìí dábàá mọ Minnesota Minnesota ń tutù olúwa lọmọ mi fún ní jákẹ́tì yìí. mo nígbà tá a bá máa tún ríra ẹ̀rí ló máa já sí. mọ́mí ẹ̀ gba ọlọ́run gbọ́ lórí òkè. màmá ọlábísí As you have keyed into our testimony, receive your hope. Receive your hope. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fọmọ lórí òkè yìí, ẹ gba ọmọ yìí. Mo ní ẹ gba ọmọ yìí. Ìlú yẹn ó inu inú òtútù yẹn ni mo padà wọ Houston. But glory be to God, o di testimony lónìí. mọ́mì dádì ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì ta sí flọ́ọ̀nì tó lúwa ní ká ṣe ẹ lọ ṣe olúwa ní àwa abiyamọ ẹbọ tóun béèrè lọ́wọ́ wa fún àṣekágbá àdúrà ṣóun yìí olúwa ní ìjọ ọlọ́run tó wà ní Ṣàngó ní Nàìjíríà ó láwọn ìjọ yẹn wó àwọn kan lọ́lọ́run lò tí wọ́n tún kàn olúwa wá sọ kíní kan fún mi ọlọ́mọ mi jẹ́ kí àwa bí a mọ́ wọ́n ní ká fún ẹ̀ ó ní bí ìjọ yẹn ṣe ń dùn wò kò sí ayé ọmọ abiyamọ tó bá ṣe èmi máa là á ó ní kò sí ayé ọmọ abiyamọ tó bá ṣe tí ayé ọmọ òdúdú rò mọ́mí mọ́túráyọ̀ ògúnyẹmí mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín torí pé ẹ gba ohùn olúwa yẹn gbọ́ lórúkọ jésù àwọn ọmọ yín kó lọ sùn wò kẹsì gbogbo ibi tó bá dé láyé lórúkọ jésù wọn ò ní ṣe fọwọ́ lọ́sàn. màmá kí ni ẹ̀rí yín. hallelujah dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lójúmọ́ ọmọ tí mo a gbọ́ yín o màmá sọ̀rọ̀ sókè díẹ̀. ókè àti àwọn òbí ẹ̀ wọ́n ti tó tẹ̀sí ní Canada ti kọ́ wọlé wọn táwọn àgbọn kankan wọn bá bá mi ọmọ èyí tó dàgbà nù wọn wọn bá ta protest pẹ̀lú wọn bá ti ṣe ṣe kò bọ́ sí ọmọ yẹn bá ní pé inú rẹ̀ jáde wọn bá ní gbà kan ní ẹ̀kọ́ kan ní báyìí lọ́dọ̀ bá gbọ́mọ tó wẹ̀ ní ilẹ̀ ìyá náà tó tó bá ta sí àtàkùwà gbàdúrà tó gbàgbà. ẹ ó dọ̀mọ̀ ẹ ó dọ̀mọ̀ ẹ ó dọ̀mọ̀ ẹ ló màmá tí mo gbé wọlé láti outside United States yẹn

ló máa ń gbà fún nínú àìsàn ọjọ́ mẹ́ta yìí àbí. ok the day one ok. ẹ ti wá ìwé wá sí gbogbo lọ́ọ̀kì òjòjò fámọ́nì ìyáàbí ìtọ́jọ́wọ́ ọlọ́run ọ̀la. ẹ bá màmá kí hallelujah sí ọba àwọn ọba ọlọ́run parí iṣẹ́ admission ọmọ wọn nínú ìyìn ọjọ́ mẹ́ta tá a bẹ̀rẹ̀ yìí gbogbo ènìyàn kí ògo ògo ògo ògo ògo ògo fún ọlọ́run ògo ògo fún ọlọ́run lórúkọ jésù ọmọ yẹn ti wọlé yóò ṣe rere ó ti wọlé yóò ṣe rere ọmọ yẹn ti wọlé yóò jáde láyọ̀ àṣẹ ọ̀run jésù olúwa okay over to you mommy from outside United States ẹ ti wà live by Mama yẹn Mama yẹn release ẹ ó dùn. Hello. Okay, hello. Uh, uh, hallelujah, my karama. God bless you, my karama mà mo fẹ́ ní ọlọ́run lógo ni fún àdúrà mi tọ́lọ́run gbà ní orí òkè mà. lórí mi sọ. mo máa ń jọ àdúrà tabati àdúrà abiyamọ òtítọ́ tí máa ti rí màá jọ yẹn ní máa ní òun ní ìsìtì ìdámáṣe ẹnu afẹ́fẹ́ náà. ó jọ pé wá ní ká gbàdúrà pé kí a gbàdúrà fáwọn tó wojú olúwa pé káwọn abiyamọ gbàdúrà fáwọn tó wojú olúwa lẹ́yìn ìgbà yẹn kí gbogbo àtúntò ọ̀kan tá à ń fẹ́ níbi ìlú tá a wà yìí a ti ń wá ilé for the past seven years hmm. ibi tá a. ìlú wo lẹ wà. kiri àwà ní àwà ní Germany la wà. àní Hamburg láti rí ilé tó tóbi fún fámìlì tó tóbi ó ṣe difficult díẹ̀ tó bá tiẹ̀ wà lélébù àwọn òyìnbó ara wọn náà máa ń gbé fún. kéèyàn hmm. bá rí ètò ẹ wá ní kéèyàn wá wò ó bá ti invite èèyàn wọn ní invite èèyàn kan ṣoṣo ó lè jẹyàn bíi twenty ló máa wà panu ara ìṣèyàn wọn ò ní péyàn púpọ̀ good seven years láti wá ilé tó tóbi mo ṣàṣe bá ṣàṣe gbàdúrà ńjọ yẹn nìyẹn mo ṣàṣọra ìdúró mo fi sábà pé àṣẹ ilé ìfẹ́ kọ́nà kó ṣe ilé kó ṣe fún wa gbàdúgbò ìkẹrẹ àwọn òyìnbó ìkó nípa púpọ̀ máa ríra wọn ẹlò ẹlò wọn lọ ni wọn ń wọn sọ̀rọ̀ wọn kọ́ lè lé ara wọn ó ṣàṣe di inú ọ̀sẹ̀ yẹn bí obìnrin kan ṣe wá kàn lè ọ̀dọ́ wa nìyẹn ló bá ń rìn ló bá ń pé fún ní kó sọ fún wa pé àwọn fẹ́ kó òbí tí àwọn wà yìí pé ìgbà táwọn ọmọ ohun ti dàgbà tó ti kúrò nílé kó àtọkọ nìkan làwọn ń gbé ilé fáwọn fẹ́ wá hmm. ilé kékeré àwọn fẹ́ fi ibi tó tóbi yẹn sílẹ̀ mo bá sọ fún ní àdéhùn interest o padà pé ah àwọn pé ká tètè ráìtì àwọn company tó nílé yẹn pé bóyá wọ́n ṣì lè fún wa làbá ráìtì wọn o a pè é à ń ṣe àmọ̀ bẹ́ẹ̀ mo ṣàǹfi sínú àdúrà má ti wọnú àdúrà bí amojoojúmọ́ má ti gbàdúrà fún ọmọ màá tún fi fi ọ̀rọ̀ yẹn sí àdúrà ó ṣàdéjọ́ kan bí obìnrin obìnrin kan ṣe pé nìyẹn bó ṣe gbé bá sọ fún mọ́nyá ní twenty three ló bá dáhùn pé ẹ wípé ẹ àwọn ò lè fún wa pé àwọn máa pe gbogbo àwọn tó ní interest pé àwọn tó ní interest yẹn náà pọ̀ báwọn máa ráìtì gbogbo wa máa pè wá ká wá pa wọ́n ṣe sọ bẹ́ẹ̀ máa ṣe fọ́kọ mi mo ní ṣẹ̀ṣẹ̀ àgbàgbé mo ní pọ́ńtù bẹ̀rẹ̀ nìyẹn tó máa ti kó rẹ́ pé àwọn èèyàn jọ bẹ́ẹ̀ yẹn àwọn òyìnbó náà máa gbé fún. ṣùgbọ́n bó ṣàṣe ìjọ yẹn mo ṣàfi sínú àgbà máa fẹ́fẹ́ pé owó ọlọ́run tẹ̀ mo ṣàpè mò ń gbàdúrà mo ní ọlọ́run ìwọlẹ̀ rí kàn mo ní mò ń paláṣẹ pé ilé ilé wa ló máa jẹ́ mo ilé ilé wa ló máa jẹ́ tí wọ́n ti lọ ṣẹ́ bá ti lọ ajílẹ̀ kọjá máa tún sọ wá ní ọlọ́run ilé ilé wa ló máa jẹ́ sẹ̀ ojoojúmọ́ mo ṣàfi sàdúrà nínú àdúrà abiyamọ òtítọ́ ó ṣàṣe bíi inú ọ̀sẹ̀ lóbìnrin bá kọ̀ tó bá ní òun ti lọ bá ọ̀gá òun sọ̀rọ̀ pé àwọn gbọ́dọ̀ help wa bí mo ṣe dáàbì lẹ́yìn mi mọ́ ó pè wá pé òun fẹ́ help wa láì ní ká mú nǹkan kan wá wọn ń gba àbẹ̀tẹ́lẹ̀ ń bínú ṣùgbọ́n bó ṣe sọ yẹn mo sọ fún ọkọ mi ọ̀sẹ̀ kínní obìnrin yóò sọ̀rọ̀ mọ́ ọ̀sẹ̀ kejì kò sọ nǹkan kan mọ́ wọn mi kì í ṣáà máa ń fa ọ̀rọ̀ ògùn àná wọn fi kọ́kọ́rọ́ lé yẹn lé wa lọ́wọ́ má jẹ̀wọ́ mi jẹ̀sí mo sọ fọ́lọ́run ni pé tí wọn lọ́run bá ṣe é máa pè má jẹ́wọ́ ìtòbí ẹ̀ nínú ayé mi àdúrà wá gbà bọ́ five seven years nínú wọlé rí kàn nígbà wá wọn fi fún wa. hallelujah shout hallelujah hallelujah hallelujah hallelujah. Shout hallelujah, hallelujah, hallelujah. Ẹ bá ìránṣẹ́ ike kí hallelujah. Ọlọ́run tó gbé ògo wọn jáde nínú ìṣòro ìgbédìde abiyamọ. Ẹ ògo ògo ògo fún Ọlọ́run yẹn. ẹkẹ ògo ògo fún Ọlọ́run yẹn. Ẹ jésù olúwa wá ọpẹ́ yín mọ́ ni ó ṣe ìtẹ́wọ́gbà mo nílé yẹn wọn ò ní ru òkú yín wọlé wọn ò ní ru òkú yín jáde one God has done shall be forever in the name of jésù olúwa wá ìyanu ìyanu ìyanu. ẹ gbé aṣọ yẹn jáde ò yíyanu lórúkọ rẹ ọba tó ń gbogbo fọlẹ̀ tàwa ìyanu lórúkọ rẹ ìyanu ìyanu ìyanu ìyanu lórúkọ rẹ ọba tó ń gbogbo fọlẹ̀ Jésù Olúwa wa àdírẹ́sì Minnesota ní October the second àdírẹ́sì wa ní Minnesota October second. mọ́mì gbogbo abiyamọ ẹwà ń bẹ o ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọmọ ẹ rí ẹ̀kọ́ ta gbọ́nà àmàmá yẹn màmá yẹn ò sọ wípé àwọn abiyamọ ni wọ́n ń pè màmá yẹn darapọ̀ tó wípé wọ́n mọ tó fẹ́ ó dẹ̀ di ẹ̀rí lónìí address Minnesota is double tree by Hilton two two zero one Bonds Avenue Mama, yẹn hold on ẹ eh, hold on ẹ eh, hold on àwọn méjì tí mo ti gbé wọlé yẹn hold on ẹ lóhùn kan tẹ́ fi ń gbọ́ wa lóhùn ẹ jọ ẹ kó àdírẹ́sì yìí sílẹ̀ October second abiyamọ òtítọ́ is coming to Minnesota again double trip by Hilti two two zero one Burns Avenue St Paul Minnesota five five one one nine ẹ máa bá mi kọ́ bẹ́ẹ̀ evangelist five five one one nine five five one one nine five five one one nine lórúkọ Jésù mo dára fún ọ kí ni ẹ̀rí màmá yìí mọ́mì tí nọ́mbà wọn end pẹ̀lú. màmá tí nọ́mbà wọn end pẹ̀lú six zero two zero.

fún ìyá ọmọ wọn wọ́n kọjá ìrìn ó fẹ́ sí nílà pé wọ́n rí èèyàn wọ́n fìyàn ṣe yẹ ipò òjọ síbi iṣẹ́ méjì kí táṣọ mi ṣe rí wọn ò fẹ́ gbà mí wọ́n gbà mí o wọ́n mọ̀ mo tó dáa fún ọ ẹ̀sùn wọn kàn pé mo dúpẹ́ fún ìyá mi tó ṣe ní ojoojúmọ́ ní ìyá ni mi mo máa ń pè wọlé nígbà tí bàbá mi ní ìwòsàn ìdíkan so in February ní ẹnu wọn kàn so to my surprise on the twenty sixth ní February nígbà bá ti láti bá àgbà wọn. èyí lẹ́yìn náà ń bá wá gbàdúrà. mi ò gbọ́ yín kò já mọ́ ń gbà yìí ẹni dáàdì ní kọ́ kọ́ gba kọ́ ṣe kankan. wọ́n ní ká gbàdúrà fún ilé yẹn ká wá gbàdúrà fún ọ̀tá bá fẹ́ mú ṣàǹsọ̀. wọ́n ní kẹ́ gbàdúrà fún mi. bẹ́ẹ̀ni nígbà yẹn nígbà bá lọ́jà pé february twenty six. ok bí a gba bẹ́ẹ̀ dé. bẹ́ẹ̀ni mo ti yà mí lẹ́nu ilé lálẹ́ ẹjọ́ ni àṣẹ ń gbàdúrà lọ́sẹ̀ gbàdúrà tó yà ní ọlọ́ so bí bàbá ṣe ní aleluya aleluya méje bá ṣe ṣe aleluya tí máa wájú orí èyí kan jábọ̀ èyí yẹn ní from from nowhere àlẹ́ ní mi ni àwọn tó pọ̀ pàtó wọ́n ti jọ ìkan ti yọ fún ààrẹ ìkéjì sí wa bẹ́ẹ̀ jù fún ìyẹn ló yà mí lẹ́nu inú yẹn ó tóbi tó jẹ́ pé ó dàbí ẹran ẹni tó bá jábọ́ sílẹ̀ ó hmm. fi wọn dájú wa dájú wa ní àwọn táwọn ọ̀dọ́kùnrin kan gbọ́lé kí n tiwa ní ìyànà ọlọ́run yẹn dúró sílẹ̀ lẹ́yìn yẹn olúwa ṣe ọlọ́run sì yanu sí. then number two ọmọ mi ó bí ọmọ ọmọ ọdún mẹ́rin then wọ́n wá lóyún nígbà ní last year fún gbogbo gba covid yẹn ìgbà tán wá lóyún tó máa surprise wa ni pé ọmọ tó yẹ kó wọ hundred percent ó bí ẹ̀kẹ́ méjì tí kò wọ fifty seventy wọ́n bá seven percent àṣàtúnmú àdúrà gbà gbogbo omi tá a máa ṣe tá a ṣe ní wọlé rí kàn yẹn mò ń fún un yẹn náà tó ń gbàdúrà gbogbo àwọn olóyún gbogbo nǹkan yẹn ó sì ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó lọ́ọ̀dì lórí gbogbo wọn àti ọmọ pẹ̀lú bí lóyún àwọn gbàdúrà iṣẹ́ iṣẹ́ ó dà bí àwọn àgbàdúrà ànímọ̀ má tó wà fún lágbéyà bí wọ́n lọ ìlú wa ṣe yàrá pẹ̀tù lórí ọmọ yìí wọ́n ní seven percent la bá ń àdúrà gbà ó ìgbà tó yá wọ́n ṣàlùmí a change àwa ní bóyá covid because dọ́tà yìí lọ bí lọ sí àbúrò ẹ̀kan ṣe báyìí àṣì hospital wọn nígbà tó ṣe rán ẹ̀gbọ́n tó sí ó ṣe wá tìlú lọ sí jẹ́ kó wá dá ní ọ̀ tí ẹ̀ka kún gbogbo mú wọn ló ah, máàtì àtọ́ so ìgbà tó wá délé lẹ́yìn yẹn ó ti jọ́ kẹta ní àbúrò ẹ̀ bá kú pé òní covid lọ́ba ní gbogbo ọmọ lọ ṣe test tó máa surprise ọmọ mi ọkùnrin òun ọmọ oyè yàn ló ní tẹ̀tún wá ní bóyá nítorí olóyún jáde wa náà ibi iṣẹ́ everyday lọ ṣe test ààyè ah, èmi náà tún bẹ̀rẹ̀ iṣẹ́ ní january di òmìnira ṣe test every week mi ní covid so lẹ́yìn àti ẹnu dé ọlọ́run ṣe yàgò because àárín yẹn mo fẹ́ mú pé ọ̀ ó ní ọmọ nàìjíríà tó lọ fẹ́ ó má jà bọ́ọ̀mọ tán ní tán ní age lóòrùn tó máa surprise gbogbo wọn ní family náà ní covid àwa tá a jẹ́ nàìjíríà tó ní àní age àní hmm. so pẹ̀lú ọmọ ọlọ́run Then nígbà tó wá yá ọmọ yẹn ń dàgbà, ó wá ń dàgbà ń dàgbà. Nígbà tó wá yẹ kó bí ọmọ yẹn tó kó tí mo sì fẹ́ kí ìfẹ́ sí wọ́n nìyẹn fún ara mi léyìí. Mo ti sọ fọ́lọ́run pé ní ìyá àìsàn náà bá ṣe. Láàárín àwọn ọmọ ọlọ́run kò fẹ́ fi ẹnu sọ̀rọ̀ bí òṣèjú kan. So ní gbogbo ọdún tó ta nínú àgọ́ ara mi tọ́lọ́ ń ṣe ìyanu pé kí n má lè rí ayọ̀ wọn. Ẹ̀sùn mo kí ìsínú gbogbo àdúrà àti ọ̀rìn àti nígbà tọ́mọ yẹ ò sọ ọ́fíìnì tiẹ̀ náà ní ti má ṣé má jẹ̀ mí padà. bẹ́ẹ̀ni ìṣe tí máa sọ ní páàdì ìtò bàbá ẹ̀ ní pàǹtì ò ń san ẹ̀tọ́ bàbá ẹ̀ ní tàkùn tọ́ǹtì ló ń ṣiṣẹ́ lọ òun tán sọ ìgbà tóun bá dé òtún kíkì ọmọ yẹn mọ̀ ju gbogbo ẹ̀ náà nígbà tó wá fẹ́ bímọ òun. lọ́ba ní ọjọ́ sọ́sìtì náà ọlọ́run ọ̀dọ̀ so bó bá ṣe ń jẹ bá jẹ mọ́ so ìgbà tó wáyá ní ìkun ni wọ́n ní dókítà ìlú òkè ló wà níṣẹ́jú tó bá ti di bí ìṣẹ́jú mélòó kan sí tí ó bá ti bí o wọ́n máa gbé tẹ̀sí wọn bá ní bá ṣe wọ́n máa gbé lọ fún kíní ìwé ìwé nǹkan ọlọ́run bá máa fi kòkó lọ́lọ́run máa ṣe dáa so wọ́n sáré láti máa pe dájú lẹ́ẹ̀kì lẹ́ẹ̀kì lẹ́ẹ̀kẹta gbàtú dájú bá gbé aago wọ́n ní ẹ̀rọ náà ló ní káwọn pé pé ọmọ yẹn ò pé ọmọ yẹn kópa sílẹ̀ so bàdì hmm. ọ̀pá ti ní ọgọ́mọ yẹn wá sílẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọlọ́run wà lẹ́nu kan torí ó kéde wà dúró hmm. kọ̀ yẹn wà wà ní ọmọ yẹn jẹ́ ìgbọ́mọ yẹn lérí gan kó máa bó ṣe máa ṣàbí àwọn ló dára lóyún tó sọ so ó bẹ̀rẹ̀ lọ ọmọ ìṣá. tálẹ́ ló ń bá ọmọ lérí ṣé ìyá ọkọ. ìyá ìyàwó. ó ń bá ọmọ ẹ̀ lérí òun wo bó ṣe máa ṣàbí àmọ́. bó ṣe máa ṣàbí àmọ́ tó dáa so àwọn oríṣiríṣi kan ń jẹyọ lára ọmọ ọdún mẹ́rin tó jẹ́ ìgbọ́ tó yẹ pé ọlọ́run ló ń gbà kó so káṣá ti kíyèsí lọ́dọ̀ ọlọ́run kan ṣe tó dàrú wa ju gbogbo ẹ̀ lọ́mọ yìí lóògùn gbà tó wá fẹ́ tí dáàbì kan ṣe gbàdúrà ẹ̀mọ́ ní àti dúpẹ́ àti dúpẹ́ musálẹ́ kan bí wọ́n ṣẹlẹ̀ àti wọ́n ti láti tó wà nínú wọ́n ti fẹ́ ké lọ sí bòmí bàtà máa fi wọ́n tún fẹ́ ọmọ bá ní mọ́mí báwo ni àyìnbá ṣé òun ẹ̀ bá máa ń fi kọ́nù oníyìn àyìnà níyẹn ó ní ìjọba tó mú mẹ́sẹ̀wá níje ní wíwá ní oníkiri sùnmọ́nù létà ìgbà tó máa sọ ọmọ bá fi kọ̀m̀pútà kọ̀jù ó fọwọ́ ọ̀tún jù ú hmm. ó wá mú ọwọ́ òsì ó wá fi lọ pọ́ọ̀dù kan náà yìí ó wá jẹ́ lọ́nà méjì ní ìgbà orúkọ wo la máa ti pè é nílẹ̀ Yorùbá. tí àbẹ́tẹ̀tò ọlọ́run gbà fún wọn ṣe é ayọ̀ ọpẹ́ ṣe é ayọ̀ ọpẹ́ ṣe é ayọ̀ after all the been through ààyè ọpẹ́ padà yọ orúkọ Jésù. ó ṣe ààyè ọpẹ́ yọ olúwa ní kí màmá yìí má fi àdúrà ṣe lórí òkè ó ṣe olúwa ní ẹ yàrá àdúrà tuntun. ó ṣe àyè ọpẹ́ yọ ó ṣe àyè ọpẹ́ yọ. After all they've been through, àyè ọpẹ́ padà yọ. Ọlọ́run gba ọpẹ́ wa. Orí bẹ́ẹ̀ dojú májẹ̀mú ti ìránṣẹ́ yìí. Ẹgbẹ́ ẹ̀rí màmá yẹn màmá yẹn làwọn máa ń gbàdúà girama ni wọn o wọn ò fi àdúà ṣeré màmá yẹn làwọn máa ń ṣe ìràpadà àwọn ọmọ wọn àtẹ̀yí tó ti pé táàtì àbí kílẹ̀ wí àtẹ̀yí tó ti ń ṣiṣẹ́ nu wọn àwọn tún ṣe tọmọ nígbà tó gbọ́ wípé ọmọ yẹn ti lóyún àbí. a ṣe tẹgbọn ọdún mẹ́rin àtòun láti ọdún mẹ́rin yẹn mo ẹ gbọ́ mi mọ́ mi olúwa ni wọn ò fẹ́ káwọn méjèèjì wà ṣùgbọ́n òun la àwọn ọmọ yẹn padà ẹ̀yin tẹ́ ẹ̀ kì í ṣe ìràpadà àwọn ọmọ yín ẹ mo tún fi Jésù bẹ̀ májẹ̀mú yẹn ń ṣiṣẹ́ o májẹ̀mú yẹn ń dáhùn ọjọ́ tó máa ṣiṣẹ́ fẹ́ lòmíì kò mọ́. ọlọ́run tí ò jẹ́ kí ìyá yìí pàdánù ẹ̀mí méjì kò sẹ́ni tí ò lè ṣèyàn ìyá tó bí ìyàwó nínú ló ń sọ fọ́mọ tó bí nínú ẹ̀ wípé òun wo bó ṣe fẹ́ ṣàbíamọ́ àbí kí lẹ sọ mọ́ mi. bẹ́ẹ̀ni òun ló wá bó ṣe máa ṣàbíamọ́ dáadáa ọmọ yẹn náà sọ ó ní ìyàwó ó kọ́kọ́ ló yàwó rẹ̀ mo níwèrè nìkan kọ́ ibú burúkú Hmm. màmá àdúrà tẹ ti mọ̀ mí kẹ́ ẹ jókòó tí o kò tí ì dúró àlàáfíà fún mi orúkọ Jésù Ọlọ́run kò gba ọpẹ́ yín onígbà mọ̀ọ́rẹ́ kó máa jẹ́ ìgbèjì dání aṣọ òrùkùn Jésù Olúwa wa ẹ gbé aṣọ yẹn jáde ó mọ ó di màmá kan ok ẹ jẹ́ gbọ́ sí màmá rẹ̀ mọ́mì tí mo hold yìí ó yá ó yá láàrin ìṣẹ́jú kan. God bless you ma God bless you ma. ẹ̀sùn ẹ bá mi ní olúwa lógo. ògo ògo ògo ògo ògo ògo. fọlọ́dùmarè nítorí pé sátani fẹ́ sọ mí sí òhò ọjọ́ alẹ́ hmm. ṣùgbọ́n ọlọ́run ò fàyè gbà á hmm. nínú oṣù júnù tó kọjá mo lóòsì kan nínú àwọn ọmọ mi hmm. nígbà tó tún di ìjẹrin bí kan ni ọmọ mi àgbà bá pè mí pé nǹkan kan wà ní ibi fún ó ní odò tàtàtà mo ní odò jẹ́ egbò ni o mo ní kó fi rọ́ọ̀bù pa ó ní bó ṣe rí ìkọjá rọ́ọ̀bù mo ní kó fi rọ́ọ̀bù pa mo lọ́lọ́run adáwọ́lé èmi bá pa aago mo bá pa aago nígbà tó kálá gbọ̀rọ̀gùn lọ́gbọ̀ bí alẹ́ ìjẹta kò lè sùn wọ́n mú lọ sọ sísù kálá náà lánàá wọ́n bá ti wọ́n sáti ọ̀pọ̀lẹ́sọ̀ fún mi o ọlọ́run dẹ̀ ọlọ́run bá mi gbàkóso kò jẹ́ kí sátani ò sọ mí sí òwò ọjọ́ alẹ́. gbogbo gbogbo abiyamọ àgbáyé ẹ bá màmá kí o gbó gbó gbó gbó gbó gbó gbó àgbáyé kí o gbó gbó gbó gbó gbó ọlọ́run tí ò jẹ́ kí màmá sọ fún ọjọ́ alẹ́ ayé tí ẹ tí ẹ ṣe jésù olúwa wa ogun tí ọlọ́run ti ṣá lórúkọ jésù kò tún gbérí ogun yẹn wọlẹ̀ jésù olúwa wa mo súre sínú ayé màmá yìí mọ́mí mo dúpẹ́ ọlá màmá yẹn náà ti wọ́n ti ṣe hundred sínú flooring mo sọ dálẹ̀ sínú ayé yín mọ́mí gbogbo ọmọ tó ti inú yín jáde torí pé ẹ fẹ́ kí ìjọ ọlọ́run ṣe é wò ẹ fi ṣe ìdìdí àwa àti màmá ẹ̀jọ ṣèṣòro yìí wọ́n mí sí ẹ ó di májẹ̀mú mọ́ mi gbogbo ọmọ ẹgbẹ́ ọwọ́ yín lé inú yín mọ́ mi mo dúpẹ́ ọlá gbogbo ọmọ tó tinú yín yẹn jáde lórúkọ Jésù gbogbo ilẹ̀ tó bá dé kọ́ lọ́ máa dúró nílẹ̀ gbogbo ilẹ̀ tó bá wọ̀ tó bá jẹ́ ilẹ̀ ìjọla fúlọ̀ nítòótọ́ ó di májẹ̀mú gbogbo ilẹ̀ tí àwọn ọmọ tó tinú yín tó bá tẹ̀ láyé lórúkọ Jésù kọ́lọ́ máa ṣe dùn mo ní kọ́lọ́ máa ṣe dùn àwọn ọmọ yóò ní bí àṣàkùnrin in so shall it be Jésù Olúwa wa mọ́mì dádì ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ bá tí ì ṣe flọ́ọ̀rì yẹn ẹ lọ ṣe tó o bá ti ṣe jẹ́ mo gbọ́dọ̀ sọ gbólóhùn àṣẹ kan yẹn ohun tá a ná mi nìyẹn mo gbọ́dọ̀ sọ gbólóhùn àṣẹ kan yẹn kí n tó parí ìṣòro yìí kí ni ti màmá tó wà lórí aago yìí yóò dára fún yín mọ́mì. mo fẹ́ dúpẹ́ lórí ìdílé mi lórí mi. ẹ ó dọ̀ mọ́mì màmá kan ń pé báwo làwọn ṣe máa ṣe you can use Zelle you can use paper. ọmọ evangelist èmi tó ń gba ìjọba mi kọ́ you can use pọ̀ machine, bá máa fi sí pé for church flooring fi sí ibẹ̀ pé for church flooring Okay, ẹgún ọ̀mọ̀mọ́ tó wà lórí mọ́mí fúnkẹ́ mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín lórúkọ Jésù olùgbàlà ẹ̀rí yín nínú àdúrà yìí will not be denied. I say your testimony will never be denied. In the name of mo sọ tẹ́lẹ̀ sínú ayé mọ́ mi ò kó tètè màmá yẹn ní àwọn náà kì í sínú ẹ̀rí màmá tó jẹ́rìí ní Minnesota yẹn ó dáná tó bá rí bẹ́ẹ̀ ẹ̀rí tiyín náà ó yẹ gbà mọ́ mi ò kó tètè ẹ ọmọ mọ́ mi ò kó tètè ẹ ọmọ mọ́ mi ò kó tètè ẹ ọmọ torí pé ẹ ó yẹ gbà á ṣe ọ̀rọ̀ gbọ́ mọ́mí Rebecca mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín gbogbo ọmọ tó tinú yín jáde ẹgbẹ́ ọwọ́ yín lé inú yín gbogbo ọmọ tó jáde nínú inú yìí tó tinú ìyá yìí jáde lórúkọ Jésù olùgbàlà gbogbo àbárí abàṣà bẹ́ẹ̀ni. Olúwa wípé ọmọ mi ó ní láti ọ̀sẹ̀ tó ń bọ̀ láti ọjọ́ Monday Olúwa ní kí gbogbo àwa bí ọmọ pátá olúwa ní ká wọlé lọ́sàn-án olúwa ní ká yin òun olúwa ní ká yin òun thank you lord olúwa ní gbọ́ ó ní àálíà báìlíà olúwa lọ́mọ mi ohun tí mo ṣe nínú ọ̀ṣọ́ ọ̀run twenty one days yìí sì pọ̀ no wonder ó jíṣẹ́ fáwọn tó ń wojú ọlọ́run lọ́sàn-án pé kọ́ darapọ̀ fáwọn intercessory kọ́ dúpẹ́ ọjọ́ méje ó ń sọ báyìí o ó ní gbogbo abiyamọ tó ṣèṣọ́rù tó mọ̀ bá jọ ṣèṣọ́rù twenty one days olúwa ní ká tún gbé ká yin òun fún ọjọ́ méje lọ́sàn-án ẹ̀rù ọlọ́run bà mí òun tó fẹ́ ṣe ẹ̀rù ọlọ́run bà mí ooo. ṣe ohun tó bá ti pinnu bẹ́ẹ̀ ni ohun tó àìlèbọ̀ ọlọ́mọ mi mo fẹ́ sọ yín di abiyamọ ọlọ́pẹ́ ọlọ́run fẹ́ sọ wá di abiyamọ ẹlẹ́rìí ọlọ́run fẹ́ sọ wá di abiyamọ tí ò pé méjì ọlọ́run fẹ́ sọ wá di abiyamọ tó ṣe é dùn wò ọlọ́run fẹ́ sọ wá di abiyamọ àpèjúbà olúwa wípé ká yan òun fún ìṣòro yìí mo lè má ṣe nǹkan kan kó jẹ́ pọ̀ pẹ́ nìkan lábá wọlé ọlọ́mọ mi àní mo rìn nínú ìṣòro yìí láàrin yìí ọlọ́mọ mi àní mo ṣẹ́jú ìbéèrè yìí náà ó lẹ́ tún yìn mí fún ọ̀sán méje olóhùn fẹ́ sọ wá di abiyamọ ọlọ́gbọ́n òun fẹ́ sọ wá di abiyamọ ẹlẹ́rìí òun fẹ́ sọ wá di abiyamọ oníjọ òun fẹ́ sọ wá di abiyamọ tábíyamọ fọlá ìtọ́rọ. oh my god ẹ lè ṣe ẹ lè wí ẹ lè wí ẹ lè ṣe ẹ lè ah, ah. báyìí lolúwa ọlọ́run àwọn ogun wí olúwa ní gbogbo abiyamọ yìí máa dọjọ́ ogbó olúwa ní gbogbo wa máa dọjọ́ alẹ́ olóò ti fún irú àkàbà kíndà káìlìà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run bàbá lọ́la àtọ ayé àtọ̀run àkàbọ̀ṣà káìlìà. flooring ni kuadaba zikeria kí agaba máa kú délé kan wá wọ ọwọ́ òmùlúwa ìgẹ̀dẹ̀ bòṣù máa yẹlé kẹtẹlẹ torí mo rìn jọ ohun tẹ lérò lọ nínú ìṣòro mo ṣe jọ ohun tẹ béèrè lọ èmi ni olúwa káyìlì ẹbọ ni o ẹbọ ni o ẹbọ irúgbìn o fún abiyamọ mẹ́ta mẹ́ta ni mo gbọ́ mẹ́ta ni mo gbọ́ mo ti fi orí ọ̀fẹ́ sílẹ̀ tó ní olúwa wí mo ti fi orí ọ̀fẹ́ sílẹ̀ tó ní olúwa wí mo ti yànda mo ti yànda orí ọ̀fẹ́ àní mo fẹ́ sọ ayé àlẹ àkàbà púdìà káyìlì ìgàdàbà ṣẹlẹ̀ àìlẹ wà ní ẹnìkan nínú àwọn mẹ́ta yẹn kò bímọ. abá mi ló sùn bẹ́ẹ̀ olúwa ní kò jẹ́ ní kejì èmi lẹ́ni àkọ́kọ́ hmm. olúwa lọ́mọ mi ẹni mẹ́ta ni ó ní irúgbìn ni sí mi ní o ẹ bọ́ ní o ò dẹ̀ gbọ́dọ̀ súnmọ́ àlàáfíà orúkọ Jésù orúkọ Jésù ṣé màmá yìí ti jẹ́rìí. ah ó yá ó mo fẹ́ dúpẹ́ lórí èmi tọ́lọ̀ fún mi tó fún àwọn tó fọkọ̀. mo ní ìgbà ó fẹ́ jáde jẹ́rìí bọ́ ó ní ṣòwò rántí tó ṣe lójú àlàyé mi ìlọ dúpẹ́ ìdẹ̀ mi tó ṣe mí tó ṣe mí. mo fẹ́ dúpẹ́ pé ọlọ́run tó ní mí tí ò tí ì gbà tí ò dẹ̀ ní ìgbà títí dọ́dọ̀ ògbó. kò lè gbà mọ́ ó tún ti sọ ọ́ láwa máa dọ́jú alẹ́ orúkọ jésù ah, ẹni ń ta fa ikú sí ìránṣẹ́ yìí ọfà yẹn padà lé lórí ó dà báyìí lolúwa ọlọ́run àwọn ọmọ olúwa ní tó tó twenty one days ó lè máa gbọ́ ìṣẹ̀lẹ̀ ayeli katayaba ele bo shadai kabon deri akasira ile bo kotoria mi ku araba ya alaba kindali abo shideri keteria karu ku agabali abasidelia báyìí lolúwa ọlọ́run àwọn ọmọ olúwa ní kẹ́ lọ nínú àwẹ̀ ọjọ́ méje àdúrà kankan lẹ́mọ́ máa tẹnu mọ́ ẹni tó ń jọ ìsírẹ́lì mi lẹ́nu olúwa ju èmi ẹ kọ́ sílẹ̀ olúwa ni wọ́n kàn ní nínú yìí olúwa ní ìṣọ́ òru yín ó san owó ẹ̀mí mọ́ èmi ò mọ bó ṣe súnmọ́ yín tó olúwa lẹ́ẹ̀ máa gbọ́ ní oṣù kan iṣẹ́ tó ń parí ni olúwa ni ẹ má bànújẹ́ ó lóun fi ẹ̀mí ènìyàn rọ́pò tí. àlàáfíà kù. ó gbé ènìyàn mú aṣọ yẹn jáde. ìbà o olórí ayé ìbà o ìbà o àṣàdá ayé ìbà o kí lorúkọ màmá tó ṣe kínní ìgbà tó bá tó láyé tó ń ṣàlábò lórí ayé wọn ò ní wa lójijì àfi tí a bá darúgbó wọn ò ní gbọ́kúwà lójijì àfi tí a bá darúgbó wọn ò ní gbọ́kúwà lójijì. àfi tí a bá darúgbó wọn ò ní gbọ́ kú wa lójijì àfi tí a bá darúgbó. kí ni gbo wa lojiji afi bàbá yìí. hello. hello you are live mommy. okay i just want to thank God of our glory for on the to let people know that God is real and God is working in this ministry. I have a lot of testimony but I just want to make this one for sure. Last year, my brother was about to get married, so because my mother has passed away. So as the senior supposed to go there to present the family. But uh, as because of the COVID too, so I was unable to go. as we were praying and preparing for the wedding, so I had a dream. In that dream, my sibling come and say, ah, Mama tó láwọn nọmba two yẹn ẹ tẹ́ẹ̀sì mi mọ́mí Augusta ah ibo ni Mama yìí ti lọ mọ́mí Augusta tá bá ṣe tán ẹ̀ pè mí mo sún ẹ ó dàn mọ́mí mo súre sínú ayé yín mọ́mí mọ́mí Augusta ẹ tẹ ọwọ́ yín méjèèjì ní tẹ o ohun tẹ́ ń wá nínú ìlú yìí torí èyí tẹ́ ṣe yìí ayọ̀ ń bẹ̀ fún yín. mọ́mí Augusta ohun tẹ́ ẹ ti ń bẹ̀rẹ̀ ọjọ́ tó ti pẹ́ nínú ìlú yìí lórúkọ Jésù lóru yìí àgbélẹ̀yẹ àṣẹ ọ̀run kò bẹ̀. mọ́mí bàbá rìnde ó di májẹ̀mú o gbogbo ọmọ tó ti inú yín jáde lórúkọ Jésù olùgbọ̀dà àwọn ọmọ yẹn kó lọ dùn wò. mọ́mí òjò dá mi lọ́lá mo súre sínú ayé yín sẹ́ẹ̀ ire tó tẹ̀ yín lọ́wọ́ lóru yìí kò ní bọ́ ayọ̀ tó tẹ̀ yín lọ́wọ́ lóru yìí mo ní kò ní bọ́ àṣẹ ọ̀run gùn bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ o jésù olúwa ẹjọ́ yìí tẹ́ bá ṣe tí mi ò bá ń pe orúkọ yín bóyá mi ò rí ni o mọ́mí ìyábọ̀dé àkànjí mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín sẹ́ gbogbo ọmọ tó ti inú yín jáde wọ́n lọ dùn wò àwa mẹ́ta yẹn olúwa ní ìrúbọ ńlá ni o mo gbọ́ mi ó yá continue mọ́ mi sorry mi. So, so as I was saying, so because of the COVID, I couldn't go and dream my house. when I dreamt it, so in that dream, I saw that my brother was dead. So they called me. So I was running. I went there. So they called the ambulance in that dream. So they were taking him to the hospital. So I was like, no. So in that ambulance, I was praying. I said, well, no, you know, you must revive my brother. You must mm-hmm. revive my brother. So they said he had, uh, they gave him food poison in that dream. So mm-hmm. when I woke up, I was so bitter. I was like, oh, God, I said, what, what imagine too much? Because when I started my journey, all on pé kí mo máa ń ṣe fún ìmọ̀ àtọ̀tọ̀ mi nìkan ṣùgbọ́n ọlọ́run wá sọ fún mi pé kí n máa ṣe fún àwọn àbúrò mi àti dáàdì mi wọ́n á ní kọ́ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ tó máa ń jẹ̀mú yẹn nǹkan kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí àbúrò mi o ẹ̀kọ́ ọkọ ọlọ́run ṣàṣe kó máa jẹun jọ yẹn ó ṣà ń gbàdúrà ṣàmúgbà wẹ̀ yẹn wọ́n gbọ́ tó bá jẹ́ pé oúnjẹ tó máa jẹ jọ wẹ́ẹ̀dì ẹ̀ ló máa pa nǹkan ọlọ́run má jẹ́ kó jẹ́ wọ́n fẹ́ ṣe ọwọ́ ẹ̀dìyẹn tán wọ́n ní pé tó bá jẹ́ pé ọ̀nà ìwọ rẹ̀ pé ìwọ ló pe màmá àti bàbá lóòótọ́ àtòdodo bí bí ó ṣe jẹ́ ọlọ́run tó pọ̀ àbúrò mi ò gbọdọ̀ jẹ oúnjẹ yẹn mọ́mì tó mọ̀ pé àbúrò mi ò jẹun tó bá the wedding hmm. it's not normal pé kí n lọ kó má jẹun hmm. so àbúrò mi ò jẹun so uh, at the end of the wedding so hotel tí wọ́n wà àbúrò mi wá ní pé ah ebi ń jẹ fún àti ìdánwò ìbò fún bẹ́ẹ̀ yẹn ó wá jẹ so mo wá fẹ́ perform no more. yìí kọ and since our mother passed again we have been having attack here and there tó bá jẹ́ ọlọ́run òkè yìí àti májèmú tó ń mú every month kò rọrùn fún mi i have seven siblings including my my dad and my brother mo máa ṣe fún wọn and ọlọ́run dẹ̀ ń gbàdúrà so i want people to know that god is real in this place, and god nǹkan tẹ́ ẹ bá ṣe èmi náà máa ṣe I know you. i do it. So mo fẹ́ people gbogbo ènìyàn mọ̀ God is real and God is answering prayer if only you can believe and trust in him. Mm. So, ó ń jẹ́ ó ń jẹ́ orúkọ Jésù jẹ́ jòògùn lọ ó ń jẹ́ wa ó jẹ́ fáwa orúkọ Jésù jẹ́ jòògùn lọ ẹ̀rí màmá yẹn. màmá yìí mo mọ̀ wọ́n dáadáa àgọ́ bí wọ́n ṣe wọ́n gbọ́ Yorùbá dáadáa ẹni gbọ́ Yorùbá yẹn kúná wọ́n ń fi àdúà <laughs> all the way from New York wọ́n ń fi àdúà abiyamọ òtítọ́ ṣeré one thing I know about this money. tí wọn bá tí ì rí orí rédíò náà máa wọ̀ tí wọn bá tí ì rí àyè wá bí amò títọ́ wọn máa tẹ́sì mi lọ mọ́mí I cannot come in I cannot come in let me in they didn't allow me to come in ọ̀ọ́ káwọn èèyàn tiẹ̀ máa rojọ́ kọ́ máa distract wọn i learn this from her and also mọ̀mí wọ́n dúpẹ́ ọlá wọ́n máa máa test mi lọ́jọ́ mọ́mí wọ́n ti ń rojọ́ wọn jẹ́ káwọn gbọ́ prayer point because wọ́n mọ nǹkan tó wá wá. ẹ eh, ẹ i wan to be number two for margin ní tí wọ́n ṣe mo test mi. okay okay another thing mo mọ̀ nípa màmá ẹ nọ́mbà eh, wo ni màmá yẹn ń béèrè eight three two is it account number mọ́mí tèmi tọ́ pé bó màmá kẹ́mi lọ lálẹ́ yìí. Bọ́mi Tèmítọ́pẹ́ ẹ bá ń lọ sórí YouTube ẹ lọ sórí YouTube evangelist Tèmítọ́pẹ́ somebody is asking for information. Ohun tí mo mọ̀ nípa màmá yìí kì í fi májẹ̀mú ṣeré lórí òkè. Kò sí ohun tó bá ní kán ṣe ọmọ àdì. Màmá yẹn láwọn kọ́kọ́ ṣe tàwọn àtọ́kọ àwọn. Ẹ̀mí yẹn wá sọ pé àwọn àbúrò ẹ̀ ń kọ́ àti bàbá ẹ̀ máa ṣe fún wọn. Wọ́n wá láàlá yẹn wípé àbúrò wọn fẹ́ ṣe wedding pé ló gbọ́ wọn máa fún ní poison wọ́n máa fún ní poison ọlọ́run dẹ̀ sọ fún wọn pé kò gbọ́dọ̀ jẹun o níjọ wedding yìí báyìí ọ̀yẹ́ máa ṣe. there is power mama there is power in prayer àwa ṣerú ìṣòro ìtàn tó bá mu agbo òkùnkùn tó ti dàwó hallelujah mọ́mí ìṣòro tá a ń ṣe lọ́wọ́ yìí tẹ́ bá mu agbo òkùnkùn tẹ́ ti dàwó it will shock you òun ló ṣe máa ń dùn mí àwọn tó máa ń fàdúrà ṣeré prayer is working o prayer is working o ẹgbọ́n advice náà máa ń fún wa màmá yẹn ìràpadà ṣiṣẹ́ lórí àbúrò mi wọ́n fẹ́ kí wọ́n sọ olódi àbúrò wọn kán pàdánù ẹ̀ lọ́jọ́ tó ṣe wẹ́dẹ̀ wọ́n fẹ́ sọjú ayọ̀ lọ́jú ẹkún ṣùgbọ́n àwọn bíi màmá ìdílé wọ́n ti rú ẹgbẹ́ ẹ̀rí màmá tó lọ yẹn náà ọmọ láti láti inú oyún kọ́mọ jẹ́ seven percent ẹ̀yin medical team ọlọ́run dẹ̀ wo màmá yẹn láti ọjọ́ gbọ́dọ̀ sọ fóun bó ti lóyún àwọn rú ẹbọ ìrẹ padà lórí ọmọ ẹbọ yẹn ṣiṣẹ́ it's working it's working èmi gan mọ̀ màmá mo sọ tẹ́lẹ̀ sínú ayé yìí ẹni lóun ò ní dẹ́yìn lẹ́yìn ilé yìí tó ní ìṣe tóun pa ọ̀yá lòun tún fẹ́ pa ẹ̀yìn ọmọ lónìí akéde obituary ó jáde láyé fún àti ọ̀run gùn bẹ́ẹ̀ jésù olúwa wa ah. ẹjọ́ ẹ bá ń fún màmá tó ń bẹ̀rẹ̀ àkáǹtì lórí youtube yẹn jésù kristi olúwa wa ó gbé ènìyàn gbé aṣọ yẹn jáde olúwa náà fẹ́ sọ aṣọ yìí ní máǹtì lọ́wọ́ wa ṣe é gbé ẹ̀rí ẹnìkan zero number is two two four three nine two eight zero nine eight. Zell number is 224 392 8098. 224 392 8098. This will be our last testimony. Ẹ̀yin tó kù ẹ̀ ń jẹ lọ́sàn-án ọ̀la. Àdúrà ṣe wà láàárọ̀ tó kù, I know God has done great and mighty thing. 224 392 8098. nine eight that is the cell number ẹ jọ̀ọ́ ẹ má bínú àwa tó kù lẹ́yìn tí màmá ẹ lẹ́rìí ẹ̀rín màmá ẹ a máa jẹ́ tiwa lọ́sàn-án máa fi àyè rí sílẹ̀ lọ́sàn-án olúwa ó yá kí lolúwa ṣe fún yín mọ́mì. ẹ ma. God bless you. Ó your question nàìjíríà lọ́wọ́ bí wà ìlú wà ní ìlú ìgbà so ó ṣe question and this level of cash náà ni olùgbọ́ ẹgbẹ́ náà jẹ́ kí your question yẹn kó wá sí sísun to the extent pé àwọn dọ́kàn yẹn kúrò àgbélé wa láwọn nígbà tí àwọn ètò ti response délé yẹn so mo ṣe ní ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run rí ẹ bá màmá kí ògo ògo ògo ògo ọlọ́run tó gba àkóso tí ò jẹ́ kí operation yẹn yíwọ́ abiamọ ó yẹ kí go ògo ògo ògo ògo go, ẹ kí ògo ògo ògo fún ọlọ́run ẹ kí ògo ògo fún bàbá yẹn jésù olúwa i decree total healing in the life of that child in the name of jesus total healing total healing total healing total healing total healing so shall it be. In Jesus' mighty name we pray. Ó gbé ènìyàn ẹgbẹ́ aṣọ yẹn dání. Ẹni Ọlọ́run máa orí òkè yìí. Mọ́ mi ò tètè mo sọ tẹ́lẹ̀ sínú ayé yìí. Mọ́ mi ò kó tètè lórúkọ Jésù olùgbàlà. Gbogbo ohun nínú ìṣòro yìí ó gbé ẹ pe orúkọ jésù olúwa sọ aṣọ yìí ni máa ń tu agbára lọ́wọ́ mi ẹgbẹ́ rí màmá yẹn ohun kóhun tí màmá yẹn ní mo lọ sílùú Minnesota for the first time mo lọ nínú òtútù wọ́n lólúwa ní kí n bọ́ jákẹ́ẹ̀tì mi fáwọn bí ó di máǹtù lọ́wọ́ wọn mi ò dẹ̀ rí màmá yẹn rí mọ́mì confirmation aṣọ yìí rẹ̀ o má fi ṣeré orí ohun tó lọ́run bá sọ mi ò ń ṣakọ because mo ti jẹ ìyà sọtẹ́lù mo kàn máa ń sọ fún yín ẹni ẹni tí nǹkan bá ṣojú ẹ ni kò tún ní fẹ́ kó repeat ẹ̀ mo ti jẹ ìyà sọtẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ tẹ̀mí kan lọ́run jáde mo fi ṣeré as the pastor's wife hmm, I pray for it ó máa ń jẹ́ ọgbẹ́ ọkàn fún mi every year ìdí nìyẹn when God speaks I go crazy when God speaks I go extra mile olúwa ní aṣọ yìí ó di agbára lọ́wọ́ ẹbí abiyamọ ohun tó o bá lò fún pẹ̀lú ìgbàgbọ́ rẹ olúwa ló jẹ́ fún un èmi ò mọ̀ pé ọlọ́run ti ṣiṣẹ́ mẹ́ǹtù kan confirmation ló fún wa lóru yìí o ìwọ tó o bá ṣe é confirmation ló fún wa lóru yìí èmi àti yáyọ sọ láti jọ tí mo ti lọ bóyá men ni the first time tí mo lọ Minnesota and I saw her once I don't know her ṣùgbọ́n mo jẹ́ iṣẹ́ tó ba àmì rán mi sí and God himself perfected it the same mantle olóhùn fẹ́ fún gbogbo abiyamọ ó máa wà nínú ilé ẹ tó bá ní nǹkan kan ṣe ọmọ yẹn gbélé lórí ó ti jẹ́ iṣẹ́ kan fẹ́yìn tẹ́ wojú ọlọ́run nínú ọmọ nínú ẹ̀ ó ní aṣọ tó gbàdúrà sí fún òru twenty one days yìí tí ọmọ yẹn bá dé ẹ̀mí ò fẹ́ mọ bọ́ hospital yẹn ṣe rí o mú aṣọ yẹn dání lọ́lúwa wí aṣọ yẹn ni kọ́kọ́kọ́ wò sọ́nu ọmọ yẹn wọ́n mọ̀ pọ́ hospital bí wọ́n máa ń fún ọ láṣọ sọ fún wọn wípé tí ọmọ yẹn bá ṣe ń jáde nínú ẹ̀jẹ̀ tí wọ́n bá ti wí ọmọ yẹn nínú ẹ̀jẹ̀ bí aṣọ tó o fẹ́ kàn wọ̀ fún yín. Èyí tẹ́ ń wojú ọlọ́run fọmọ lẹ́nu iṣẹ́ yẹn o torí ọmọ yẹn ti dé ọmọ yẹn ti dé o màmá yẹn ṣì ń da ṣùgbọ́n lọ́mọ yẹn ti dé èmi ti rọ́mọ lọ́wọ́ ẹ ọmọ yẹn ti dé sẹ́ that child has finally come don't doubt it don't doubt it don't doubt it. ẹ gbé aṣọ yẹn dání ẹni olúwa sọ aṣọ yìí di inú agbára ó lẹ́ni tó bá gba wòlíì ní wòlíì á jèrè wòlíì ohun tó máa ń jẹ ọ̀pọ̀ wa níyà ni pé a kì í gbàgbọ́ ẹ wo gbogbo àwọn jẹ́rìí tó ń jẹ́rìí yìí I love that mommy she said mommy I came expectant ẹ mọ̀ òun mo ṣe pé evangelist wa tó wà ní Minnesota màmá yẹn jókòó sẹ́yìn nílò tó wà ẹ mọ̀ wípé ó wà desperate pé living by self ọlọ́run ò gbọ́dọ̀ rí mi Desperacy expectation and your faith Desperacy expectation and your faith kí ló mú wa tó àṣẹ wà ní àdúrà ó ti sọ àwọn kan báyìí wọ́n ti lọ sùn wọ́n bá fi mí sílẹ̀ aago márùn kò ṣùgbọ́n àánú àdúrà kò ná mi ní nǹkan kan hallelujah ohun tí ò bá ná ẹ ní nǹkan kan ò lè fún ẹ ní nǹkan kan. When there is no pain, no gain. I cannot pray, I cannot pray, and you want miracle. I cannot sacrifice, I cannot sacrifice. I heard Baba saying something this night. I was not in the service, I was in job, but I was hearing his message. There was a statement that he said that caught my attention. Nínú wàásù wọn lálẹ́ yìí, mọ́mì lórúkọ Jésù máa dára fún wa, ẹbí aṣọ yẹn dání wá sọ fún Ọlọ́run olúwa sọ aṣọ yìí di iná agbára lọ́wọ́ mi tó jẹ́ pé ọmọ ẹ gan ò sí lọ́dọ̀ ẹ láàárọ̀ àárọ̀ kan mú aṣọ ìdání máa fi súre sọmọ yìí ọmọ yẹn lè wà ní kọ́lẹ́jì ó lè ti wà ní ọkọ ibi kí máa fi pé ìwọ ọmọ yìí wàá máa dárúkọ ẹ̀ sínú ẹ̀ there is power in the world there is power in the world your testimony began from your proclamation and your utterances. You must speak out. You must declare. You must decree. God must hear your voice. God must hear you that you are talking. Hallelujah. Nígbà tí menstruation màmá yẹn kọ́kọ́ jáde, ní tọ́tọ̀ yẹn sọ fún pé eléyìí ò gbọ́dọ̀ lọ o. Ó lóun tún gbé máńtù yẹn pé màmá pé màmá ti sọ pé aṣọ yìí ti di aṣọ agbára. Ẹ wo omi tá à ń gbé wọlé lọ́sọ̀ọ̀sán ẹlòmíì ò gbé wọlé mọ́ torí pé kò nítumọ̀ sí kò gbàgbọ́ hallelujah ọmọ yẹn láti for the past four years ọmọ yẹn ò ní crisis the other mother said omi yẹn làwọn ń lò fún aláboyún àwọn despite the challenges in the course of the journey nine months the baby came out safely to God be the glory wọ́n bí ohun tó bá sọ fún wa ìwọ gbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò ṣeé láti wù ú láìsí ìgbàgbọ́ èèyàn kò máa máa lọ bí àdúrà lásán ni a máa kájọ́ àjọ bẹ̀rẹ̀ wọlé rí kan jó gbàgbọ́ àwọn tó mú mi wọlé rí kan wọ́n ti gbà yánu jó gbàgbọ́ are you not analysing what they are doing too much of analysis leads to paralysis and you must also develop yourself to hear God because God will be giving you some instruction yourself irú mọ́tò yìí á tún sọ fáwọn kan nínú yín bẹ́ẹ̀ ṣe máa lò ó kò ní sọ fẹ́mi ìtò sọ fẹ́mi ni mo ti tó that is why you must spiritually develop yourself to hear God ó but as God is teaching out instruction please follow it as God is telling you to use this mantle please use it Oh, ló every màmá yeah, every màmá yeah, màmá tó lóun receive twins yẹn because you have decreed with your own mouth receive that point. Mommy Aisha, you will return back to this testimony to give the to this mountain to give that testimony. Because you believe and you decree, receive that twin. Receive that twin. In the name of Jesus. Mọ́mi wá sọ Olúwa, mo fi aṣọ yìí gba ohun gbogbo fún ọmọ mi. Ó begin to decree ohun tó fẹ́ fi gbà máa sọ tẹ́lẹ̀ báyìí ohun tó fẹ́ fi aṣọ yẹn gbà máa sọ tẹ́lẹ̀ sínú ẹ̀ máa sọ tẹ́lẹ̀ sínú ẹ̀ ó sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n instruction tọlọ́run fáwa nìyí ohun tó fún wa nínú ẹnu bóyá torí ẹnìkan wà níbi kan tó ń dá ọ̀tún ẹ̀ láti wá rí pé ti máa kọ́ wọlé máa ṣí dúrọ́wà mi máa kó nǹkan mi jáde my three children I will bring it out bóyá nìkan wà níbi tó ti ń dá ọ̀tún nínú ẹ̀ tó ti ń ṣe analysis ọmọ báwọn kan máa ń lọ sórí aago analysis náà máa ń ṣe wọn ò wá gbàdúrà lọ́lọ́run ṣe ru màmá yẹn súnpè pé kó jẹ́rìí kò sọ pé kò fẹ́ jẹ́rìí tẹ́lẹ̀ mi ò mọ mi ti àwọn nọ́mbà ní nọ́mbà lọ́wọ́ ó ní játorí ẹnìkan tó ṣe ruminate within herself or himself pé wọ́n ṣé ó máa ṣiṣẹ́ ṣá ó dẹ̀ máa ṣiṣẹ́ rẹ̀ tó bá ti jọ lọ́run ló sọ ohun tó bá ti sọ ojú ìjì begin to.